من يهده الله فلا مضل له صورة متعددة في الإسلام منها العلم والأمان قال الله تعالى فصل من صفات القيادة الصالحة قال النبي صلى الله عليه وسلم سبعة يذلهم الله يوم لا ذل إلا ذله إمام عادل متفق عليه ومن صفات القيادة لا تولي هذا من سأله ومن حرص عليه رواه مسلم ومن صفات القيادة الصالحة عباد الله اختيار الإمرأة الصالحة ومشاورتهم قال النبي صلى الله عليه وسلم ما بعث الله من نبي ولا استخلف من خليفة إلا كانت له بطانتان بطانة تأمره بالمعروف وتحده عليه ولطانة تأمره بالسوء وتحده عليه والمعصوم من عصمه الله رواه مسلم إلى الله ليس لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين الذين صلى الله عليه وسلم الذين تدعون لهم ويدعون لكم وتحبونهم قالوا الذين وتلعنونهم ويلعنونكم قولي القران العظيم ونفعني وإياه بما فيه من الايات والذكر الحكيم ayé rọ wọ́n fi ń gbé àgbàlagbà ọkùnrin àti obìnrin. kódà nígbà tó wà lẹ́wọ̀n àrídé èèyàn pàtàkì ní ọ. Iṣẹ́ ti máa wà lẹ́wọ̀n a sì ní ọ sí àníyàn ẹni tó ti pọ̀ kàtàkì. Bó ni ọba ti mọ ilé yìí? Ìtàsí ọ̀pọ̀ ní tó ti pé àpàdà máa ń lọ ju ṣùgbọ́n tá a nílò ní pé kí ọba tó gbà láti lè yàn án kó lè máa. within the Okata tí ó ń fi déédéé wá lò irú ẹni bẹ́ẹ̀ yóò bí wọ́n ti lè kí wọ́n pọ̀ tó bí wọ́n ti lè kí wọ́n kéré tó. wọ́n á jẹ́ pípé irú ẹni bẹ́ẹ̀ tó máa sọ pé funfun ni dúdú ni. wọ́n máa dúdú funfun lẹ́ẹ̀bàá. bóyá ti da àjọ kan lóru ọ̀bọ̀ kò lẹ́sẹ̀ olórí fẹ́ dépò kò sí tí ò lè ná àyùmáyé owó bí lọ́sọ̀ fún mi èmi ńlá lè rí pé àlejò ọ̀rọ̀ ta dépò yìí oúnjẹ ti kíyà rẹ̀ fún àwọn abẹnumagbọ̀ lóko wípé òun fẹ́ ṣe bísíǹnẹ̀sì bí ẹ bá sì ti dáwọ́ sórí íńtánẹ̀tì tó òun náà ni ó ti kẹ́kọ̀ọ́ sí kékeré rẹ̀ lọ́pọ̀ tó ẹjọ́ kan ìmọ̀ye owó ìrírí àlùmọ́ tàbí kò ìtura ẹni pé ọwọ́ nǹkan lọ fẹ́ gbà lọ́sọ̀ tó tọ́ wọ́n máa ti dé rẹ̀ náà ẹ̀kọ́ tó yà lórí pé wọ́n fi owó wọn padà wọ́n ti ti fi lápá bẹ́ẹ̀ èdè Hallelujah your mentality or our 对，有嘞，有有。 àwọn ẹni tó ṣe pé níjọ́ ẹni pé káwọn yẹn bá ti rìn àjò ìwọ̀n bá fẹ́ fẹ́ bá gbé dání kò lè tó wọn àti kó ṣe pé kí wọ́n máa tó láwọn àlejò tí wọ́n lọ fi máa tó wà nǹkan tí wọ́n máa mọ̀ tí wọ́n máa jẹ. ṣùgbọ́n irú ẹni yìí ó ní omi tó sọ́pọ̀tì lọ́dọ̀ èdè pé wọ́n kò bá dà sí. ẹni tí kọjá lọ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò hàn lẹ́kùn èdè wù òṣìṣẹ́ kí wọ́n sàǹfààní nínú ẹnu omi tó ṣe yí sí ọlọ́ ọba lójú. Ní àkọ́kọ́ náà, ìṣẹ́ tó ti gbé nígbà wá oníyànjẹ́ àti wá yan olórí. Inú mi ijó wò ló fi yan olórí kéde àwọn àròyìn dáadáa bí kò sí pé bó ni ìgbìyànjú wa nígbà tí pé àwọn nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí láti ètò ìmúlò fóun kò ti wọlé àdìbò yóò ti ṣe àwọn èèyàn lójú kòkòrò yìí pé tí wọ́n yàn sípò. ṣùgbọ́n tí ọba kùnà láti lè ṣe àdéhùn tí àpò rẹ̀ ó fi kún tí àǹfààní ó fi jẹ́ ti ẹnìkan àti fámìlì rẹ̀ nìkan kò ní bí òkú. bákan náà kò sì ní yanrú ẹni bẹ́ẹ̀ nípò àlejò wa mohammed sọ́kọ̀ọ́sọ́kọ̀ níbi ẹjọ́ ti gbé ikú wò tọ́gbẹ́ mi yan olórí òun náà ni àlámàrí ti ẹ̀jẹ̀ kìí ṣe àlámàrí gbogbogbò owó àwọn àròyìn tó fi gbé islam pípa wò àlejò sọ́kọ̀ọ́sọ́kọ̀ àdúgbò ṣe ìkan nínú àwọn èèyàn tó ti gbé ọlọ́wọ́ ní síjú àdúgbò tó bá lè lọ́ọ̀dọ̀ yàtọ̀ lórí bí àǹfààní tiẹ̀